ọba tí ó gbé àwọn òṣìṣẹ́ rẹ̀ dìde nínú àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan láti máa ta síra sọ́nà àwọn bá sọ̀kalẹ̀ tó ti rán wọn sí etí ìbọ wọn láti máa ṣe àfọ̀mọ́ wọn láti máa kọ́ wọn ní òye àtọ̀dọ̀ ọlọ́run tí wọ́n fi sìn yín bó tilẹ̀ òjò kó jẹ́ pé inú àìmọ̀kan ni àwọn ènìyàn wà tẹ́lẹ̀ àyìn ọlọ́run ọba náà à ń wà ní aláforíjì à wà ní olùdarí ẹ̀mí sí ojú ọ̀nà tó tọ́ tí í ṣe a sì ń yin ọba náà pẹ̀lú àlékún ní ọ̀nà tí ẹni gbà tó fi ọlọ́run tó jẹ́ pé a máa wà pẹ̀lú èyí débẹ̀. a ń sọ àlékún kí ọba náà rí atari gbara òṣìṣẹ Ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam ẹni tó jẹ òfin gbogbo àwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ náà la fi ń sọ̀rọ̀ àlékún ìfẹ́ náà fún àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí ó tẹ̀lé ní ojú ọ̀nà wọn tí í ṣe ìsìláàmù náà títí di ọjọ́ ẹ̀san títí ọjọ́ ìfìyàmà. lẹ́yìn ìtìsíwájú ní ọ̀rá yìí eléyìí tí a máa gbé ẹ̀wò ní òní yìí òun ni ọ̀rọ̀ nípa Ìsá ibn Maryam alayhi salam Ànábì Ìsá ọmọ Maryam ẹnì kẹrin nínú àwọn Ọlọ́run márùn-ún wọn bọ̀ a sọ̀rọ̀ lórí a akọ nípa anabi ibrahim aleyhi salam akọ nípa anabi eh, musa aleyhi salam a máa tún mẹ́nu bàtíẹ̀ nípa isa ọmọ mariam aleyhi salatu wa salam ajma'in ẹni ẹ̀ka àwọn wọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ah, ọlọ́wọ́ ọba nínú súnà rẹ̀ ní pé ó máa ń fún àwọn ànábì rẹ̀ ní mọ́jíza ohun tí lábáwá pè ní mọ́jíza òun ni iṣẹ́ ìyanu ní èdè tí yóò bá fẹ́ táwọn olóyìnbó pè ní miracle. bó ti wù kó mọ ọlọ́run bá máa fún wọn. bí ọlọ́ọ̀bá ò bá sì fún wọn tí ó bá ní kí wọ́n jíṣẹ́ tí ò fún wọn ní nǹkan ní ìtayọ síra èyí tí àkọsíwájú ìdí ọlọ́ọ̀bá ti síra rán wọn láti fi kọ́ ọmọ aráyé ní ẹ̀kọ́ ọlọ́run tí ò bá fún wọn ní nǹkan ní jù bẹ́ẹ̀ lọ ó kú ti tó. ṣùgbọ́n náà ọkọ̀ hàn ọ̀kà aláìsáàtì nàgbé ọba aláàánú ni tó sì rán àwọn òṣìṣẹ́ rẹ̀ sí gbogbo aráyé látara àánú ẹ̀ òun wípé ohun tí làákà ìwà ò lè débẹ̀ tí rònú ìwà ò lè débẹ̀ títà ọ̀wọ̀ ká tó jẹ́ wípé ní túláàsì afẹ́ ó tún wá fún àwọn òṣìṣẹ́ rẹ̀ náà nítorí ọlọ́run ti mọ̀ nínú ọmọ rẹ̀ tó ti ṣáájú gbogbo nǹkan wípé gbogbo àyà gbogbo mọ́jísà gbogbo sẹ́yìnánú ńlá láti bẹ̀rẹ̀ sí parí tóun bá sọ ọgbọ ìpalẹ̀ ẹni tí òun gbàgbọ́ òun gbàgbọ́ náà ní ìyẹn. àti kọ́nà ọba tó ráwọn òṣìṣẹ́ ọlọ́run tóun náà bá sọ̀kalẹ̀ tóun náà ti dá wà lórí ilẹ̀ tí ń bọ́ ní kúrò ní kọ́ńtì kan tí ń bọ́ síbò mi táwọn ń sì ń rí báyìí wọn ní ṣe tiẹ̀ láwọn tó bá ti fẹ́ ní ọ̀nà mọ̀nà ọ̀nà kó máa ń nà. ìdí nìyẹn tó fi jẹ́ pé apá kan àwọn kẹta mẹ́nu ń bà láti ìjọ àti irú ìdáàbò mẹ́nu bà nípa ẹyin sá ọmọ mẹ́ríàmù lónìí yìí á mọ̀ ọ̀rọ̀ wípé ilé náà ti tó kí wá lórí táwọn èrò sí tọ́lọ̀ á mọ̀ ọ̀rọ̀ pé kí ló tún kù kí làwọn èèyàn tó fẹ́ tọ́lọ̀ náà tún ṣe lẹ́sìn mọ̀ bọ́lọ̀ ẹ̀yìn bá ọmọ mariam ó wà ní àwọn ẹgbẹ́ gbogbo ìláyé alẹ́ ìsára lógun tó le ó wà ní àwọn tí wọ́n dà láàmú nítorí pé yóò dùtẹ̀ ọlọ́run nígbà tó ga tó dúdú ẹ̀. bókìlẹ̀ tó jẹ́ pé ọ̀nà àrà tó mi mú dídà tiẹ̀ iṣẹ́ ìyanu àgbàyanu ńlá ọ̀nà tọ́lọ̀ tún gbègbà ó tún yàtọ̀ nítorí pé ó bẹ̀rẹ̀ láti bí ó bẹ̀rẹ̀ láti bí bá a fi ṣe bí pẹ̀lú àìní lẹ́yìn tó jẹ́ ni kí ọkùnrin àti obìnrin ó pàdé àti kakọ pé kakọ àtakọ kó pàdé lọ́mọ ìyẹn ní àti bíbẹ̀ àwùjọ àbá ọlọ́run. ọ̀kan náà onímọ̀ sọ wípé ọ̀nà táǹgà wáyé àwa oníbàbá oníyà ọ̀nà àgbàyanu ni nítorí pé ipa ẹ̀ǹkan ká. èyí tó bá pàdé nínú omi akọ àtàbọ̀ naa yìí náà bá fẹ́ kó wáyé lẹ́dà náà èyí tó jẹ́ pé abáfáàbà òun nìyẹn tó tẹ̀jẹ́ tó náà yanu òun náà ṣùgbọ́n náà bá kò fáwọn sàárà a máa tún gbọ̀nà ní ìyọ irú ẹ̀ nìṣẹ́ sọmọ mọ́ríà èyí tá a fi sáyé láì jẹ́ kó ní bàbá. nítorí wọn náà sọ fún ìfọwọ́ mẹ́rin àwọn àrẹ ìsàlám tó náà jẹ́ àmìyá àmìyá ńlá kan fún wa ní gbogbo ayé. ó fẹ́ kí ó jẹ́ ní sáàdámọ̀ láàyè ọ̀tọ̀ tó bá níbi ọ̀nà ọ̀rọ̀ òjìṣẹ́ ọ̀nà ọ̀rọ̀ tó mi láyé. ọlọ́run ní wọn ànábì tọ́lọ́lọ́ àwọn ìwọ̀sánlá wọ́n ọ̀rọ̀ Mariam Mariam àdéhà sàlámbà ti ẹni tó jẹ́ pé òun ló bí ìyíta ọ̀nà tí òun náà gbà wáyé òkun ga àti bá a ti ń bímọ látara àti ṣùgbọ́n ẹni tó bí òun náà nífẹ̀ẹ́ sí àwọn èèyàn afẹ́jẹ́ ní ọlọ́run gbà náà wà á náà fọmọ tí wọ́n bá bí pàápàá jùlọ ọkùnrin wà á náà fi jin wà á náà fi jin ilé ọlọ́run pé ọmọ táwọn bí yìí o àwọn ẹ̀sìn nìkan kọ́ńdélé ló mọ̀ ní àwọn òbí àwọn òbí jin ọlọ́run nígbà tí wọ́n lóhun Mariam tó kéré fọmọ Mariam wọ́n ràn án bẹ́ẹ̀ lọ́mọ bá wáyé lóbìnrin. tọ̀ nígbà tó rí bẹ́ẹ̀ tí ya rẹ̀ tó bí wá ń parí jẹ́ ọlọ́run wa fún lọ́kàn balẹ̀ pé èyí tó bí náà á sàlẹ́sà á sì ní àmì kan láyé bóyá máa ti jẹ́ àmì ìyànjú ńlá kan. òun lọ́wọ́ tó wá ti sì síbi ọ̀dọ̀ ọ̀nìkan náà wà nábì ọlọ́run Zakariya aleyhi salam ìpèkókò rẹ̀ Mariam láti gbà kékeré. ànábì ọlọ́run Zakariya aleyhisala níbi tó fi sí òun náà ti bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan ìyanu ńlá kan lẹ́tara wípé oúnjẹ ń débẹ̀ ní tọ́nu ẹ̀kan òdì bí àwọn nìkan tọ́lọ̀ ti dì í pé kó máa tọ́jú oúnjẹ ń débẹ̀ lọ́tún lọ́tún oúnjẹ wọ́n wá ń bi Mariam léèrè wípé ìwọ ó ń fún wípé tó wà ní méjìlá ọ̀dọ̀ ọlọ́run ló fi ṣé ẹ mọ̀ pé láì jókòó lẹ́yìn oúnjẹ tí wọ́n lọ́dọ̀dọ̀ ọlọ́run bá dà rẹ́ẹ̀kì fẹ́ẹ̀yẹ fẹ́ẹ̀yẹ kan ẹni ló ń ọlọ́run òun àpọ́nlé òun sì fi ọlọ́run àti ṣe jẹ́ pé nínú Ísá àlẹ́sàlám òun ní wípé àwọn kékeré ìgbà tiẹ̀ náà wọ́n ní káwọn tó lè bọ́ náà gbọ́ àwọn fẹ́ tó ń jẹ́ ó sọ̀kalẹ̀ láti pẹ́ náà ní gbangba ti dúró yìí lóúnjẹ tí wọ́n ti pèsè tó jẹ́ pé ó ń balẹ̀ báyìí káwọn jẹ́ lóhùn. ń ọmọ mọ́lẹ́rìn àwọn ìsàlà ó sì dojú kọ ọlọ́run àti nítorí àánú ni aláàánú làwọn ànábì ọlọ́run lérò pé tí wọ́n bá túrú ẹ̀ bá ṣẹlẹ̀ bóyá wọ́n ti sọ náà tó tún fún yorùbá bá sọ náà kúrò láyé kò ní í dé síbi eré ilé ọ̀sẹ̀ lọ́sẹ̀ àná. lọ́ọ̀ ti ṣe ànábì àmọ́ náà rọ̀hún fún rọ̀hìn. aláàánú bí wọ́n fi kó ní ọ̀nà ìyẹn ló ti ìyìnbó eléyìí ẹ̀kú jẹ́ tí wọ́n kò yẹ kan jù kí fi nìyí kan èsì ẹ̀ tó jẹ́ mùsùlùmí nìkan là ń pẹ̀ láti di orí ẹgbẹ́ ẹbí ṣe wà fi ń pe rẹ̀ ó ń pe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó ń pe ara lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n yí fi mùsùlùmí bí ìsáàmù ìkàlẹ̀ tí ọlọ́ inú fi jẹ́ pé wá àti ìwà ìpèpè wa ó kúrò níbi wípé bíbí àlelẹ́yìn àdájọ́ ayẹ̀ nílé ìlú Islam á pè sí ìṣe mùsùlùmí náà pé àà ah, ah, ìwọ náà gbọ́ ọ̀rọ̀ náà wà kó sí i ìṣe ti tí wọn náà jẹ́ nìkan ní ìtọ́nà wọn kàn án lẹ̀ tí wọn náà mọ̀ pé kò sọ́nà míì lọ́nà ẹ̀sìn kí ẹ lè fi yọ náà mú àbí òjò mú. èyí sọ àlè sàlám ó wá ọlọ́run nínú tí omi ti bọ̀ ayé bàná. oúnjẹ tún bọ̀ láti sọ́mọ̀ ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú nígbà tó lọ́mọ fún létí ọlọ́run ní ẹni tí ò bá ti gbà wọ́pọ̀ ọlọ́run sì mọ̀ náà sùn ní ìgbà pẹ́ àti mọ́rídà ìjọba èyí mọ́rídà tí wọ́n fi sọ túrọ́pì mọ́rídà náà ní túrọ́pì mọ́rídà ó ní tébù tó jẹ́ pẹ̀lú rẹ̀ ìdílọ́ba ń pè ní mọ́rídà nìyẹn tọ́lá sọ pé mọ́rídà ti sọ àmì tébù ni bẹ̀rẹ̀ ti tébù lásán wọ́n ti pìtàn jẹ̀ sórí ẹ̀ sí ìmọ̀ ìjẹ́lẹ̀kùn ìjọba èyí mọ́rídà ní ìjọba rẹ̀. ìlà tí wọ́n sọ súrà odidi chapter kan ní túrọ́pì mọ́rídà súrà oúnjẹ tí wọ́n ti pè bẹ́ẹ̀ ó sì sọ̀kalẹ̀ gbogbo wọn sì ń wo oúnjẹ sì ń bọ̀ láti sánà oúnjẹ sì délẹ̀ kálukú sì tọ́ tó tọ́wọ́ mẹ́ wọ́n jẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní eléyìí ìdán burúkú ذكر قوة لا إله إلا الله مو عيسى رسول الله wọ́n ní ìdán ìdán tàwa mọ̀ ní parí náà bísí rẹ̀ àwọn olùkọ́ àìmọ̀lẹ́hónì bó ti sọ fún mọ́ńsá àdéhùsálà eléyìí náà tí wá ń eléyìí náà ni wá ń gbé bọ̀ lọ́wọ́ àròkọ nǹkan nǹkan kan bẹ lọ́wọ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ lójú níbi táwọn ń bí irú ẹ̀ náà ni wọ́n ń fi fa ọmọ rẹ̀ ẹjẹ́ àtẹ̀síwájú. ọlọ́wọ́ ń sọ fún ọ̀rọ̀ kan náà pé bá kó àwọn èèyàn bóyá látara wáyù ìmísí látọ̀dọ̀ náà àbí èròǹgbà tèèyàn nípa pé èèyàn máa wá àwùjọ tó rọrùn láti tẹ̀sí àwùjọ àtàlè tó rọrùn láti tẹ̀sí inú bí jẹ́ pé nínú àwọn ààyè nínú àwùjọ tá a wà tó jẹ́ ní ìlú ààyè tó rọrùn ìfẹ́ sí òun mọ́sálásí lùfẹ́ tọ́rùn ìrìn tí yóò kírun bẹ́ẹ̀ ẹni tí ìbá kírun jàmáà nínú mọ́sálásí tó dàbí ń ṣe nílé kì í sì ń wọlọ́ níbi èrúta rẹ̀ tó bá jọ kàn. èèyàn tún máa wá wá àwọn ààyè míì tó tún ṣe pàtàkì pàápàá ní ọjọ́ ọlọ́run pàtàkì bí àwọn aráàmù ọlọ́run láàyè tó wà. bẹ́ẹ̀ ni a tó máa wé èèyàn tó jẹ́ ní ọlọ́run fún mọ́ àwọn olùkọ́ òun pàtàkì ní ẹ̀sìn ní tó pé Mariam a sí a máa ó kó láàrin àwọn èèyàn ó máa ń dá ìdúnbì láti ọlọ́run ọlọ́run ní níbẹ̀ láti wá àwa mo dá òun là fà nàbì sọlọ́lọ́ àlùyọ̀ sọ́nà tó mú ayé àkùrán wá fún láti bẹ̀rẹ̀ dé parí. òun ni wọ́n òun ni ni ẹ̀dá kúrò pè ní ẹ̀mí mímọ́ rúbì tí ẹ bá ń gbọ́ kán sọ pé ẹ̀mí mímọ́ ìbírí ni wọ́n gbà lérò fẹ́ sọ kan jẹ́ kí n tètè náà ní tó kọjá rẹ̀ jìbìrìlù ni àyè sábà ìránṣẹ́ ọlọ́run málákù mọ̀láìkà kan nínú àwọn ọ̀rẹ́ kàkó tọ́lọ̀ máa ń tẹ̀ yárayára tó sì jẹ́ pẹ́yẹ. òun ni wọ́n sí Ibrahim alayisalaam nígbà tí wọ́n sì mẹ́tàlẹ́ta sínú náà kó tó balẹ̀ sínú náà ó dé láti sánmà. kò sí sí ìgbà tó. nínú ẹ̀ka tọ́lọ̀ ń ta ìbílẹ̀ àti sàlám òun ni kó fi yẹn kò sí bí nǹkan náà fi ìkó tó káfọ̀ pé à nígbà tí péjú bíbí ti dé ní nǹkan ọ̀gbọ́n náà tẹ̀lé nínú ẹ̀ka tọ́lọ̀ a ti mọ ẹni tí a pẹ̀lú sàlám lọ́wọ́ ti mọ ó sì fara hàn sí. àlẹ́ sàlám ó ní àwọn olùgbé rahman ní àwọn olùgbé rahman ní ọlọ́run mo fi ọ́ wá ìtọ́ra kó o ti tí mo rí orí kò dáná èyí tó ń sá tàbí ìyá tó ọba jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí pé níbi kéèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run níbẹ̀ náà ni gómìnà ló ti wúlò fún un. ìdílé ààrẹ ìsọ̀rá àgbà ń bèèrè pé òjíṣẹ́ ọlọ́run ọba ààrẹ lèmi ní tí mo sì wá fún òun ni pé kí n bọ́ ọ lè àhágà láti kí n bọ́ kìrá mi wà pé lè àhágà láti láti tìtọ́lọ̀ lọ tó bá jẹ́ yáò tó bá jẹ́ ayé lè àhágà láti kí n bọ́ ó tún lọ́rọ̀ bá ń ṣe tó lẹ́nu ní ìfúnlọ́mà kìrá lè àhágà nítorí kó lè fún ọ kó lè fi ka ọlọ́rẹ̀ ọmọ kan tó dọ̀mọ̀ mímọ́. mọ́yàmà àlẹ́ àṣàlám ó ní báwo mo ṣe lè bímọ nígbà tí èmi ìṣẹ̀lẹ̀ ọkùnrin mi ò lọ́kọ́ tí wọ́n ti ìbálágbére ó ní bó o ti wúyẹn náà lórí ó ò lọ́kọ́ ó ti ìbálágbére ọlọ́run ti ọlọ́run mímọ́. ṣùgbọ́n lọ́wọ́ bá àmì sọ fún ọ pé olùmí sọ fún ọ pé òun ọlọ́run ọba ni wọ́n ṣe bẹ́ẹ̀ tó wà láyà wù wá àlàyé àìjìnì kò sí ìkàkà tó lè fọ́nà ọba fáwọn ọ̀tá rẹ̀. àti tí a fẹ́ ṣe ọmọ náà ní àmì ńlá kan fún gbogbo ọmọ ènìyàn ó sì ti rí bẹ́ẹ̀ jùlọ ìbàdà tẹ̀ lọ lórí ìlú tó parọ́ olóòtú ti rí bẹ́ẹ̀ lọ́nà ọ̀la ti yóò ó sì yára ó sì nígbà tó tó máa tó tó tó máa ó sì fẹ́ atẹ́gùn sí ó sì ṣùgbọ́n Mariam ààrẹ ń Mariam bí a ti máa lóyún àwọn ọmọ tó ọ̀rọ̀ wípé ńgbà tó fẹ́ ẹ̀mí ẹ̀mí yẹn tó dorí sí lára ló wá dorí ló wá bímọ níbẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ yẹn ti yẹ. ó lu orí lu orí omi sàmúnáyà ó sì ó sì rọbí gbóbìnrin ti máa rọbí pẹ̀lú àwọn ọ̀sẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ nípa pé ńgbà tí yóò máa rọbí ó tún ta kété sáwọn èèyàn nígbà tó náà rí nǹkan tó jáde tó tún ìdòwú òun náà sì máa tó jẹ́ gbogbo ti gbọ́ òòrùn látọ̀dọ̀ náà ọba ìbànújẹ́ mú láti ìgbà náà nígbà tí ó rọ̀ bí ọlọ́run fún darí ẹ̀rọ síbi pé máa lọ síbi báyìí. wà àkọ́bà olùmọ̀kọ́ ìlànà ìlú ìlànà ó wá lọ síbi abẹ́ ìlú dábìlì kan torí gẹ́gẹ́ bí ìṣe tí obìnrin nígbà tí ó bá bí yan ń wà sí ó fara rọ ibi tí wọ́n lè fara sí ibi tó gba tó lè mú bàjẹ́ ọkàn wá ó lọ síbẹ̀ ọlọ́run gbogbo àwọn gáídàn tọ́lọ̀ máa ń fún yẹn nínú ayé àkọ́rọ́ náà fi rí pé ó yá tó mi igi yẹn àwọn òkú tó bá jábọ́ ó máa jẹ́ ọlọ́run tó mú omi jáde fún un láti inú ilẹ̀ nínú ilẹ̀ ń bò gbogbo àwọn kan yẹn tó ká mọ̀ pé kì í ṣe pé bí wọ́n ti ń fún un ní ìrònú náà ló ti bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ rárá o ó lóyún ní wọn ti mọ lóyún àwọn ọmọ tó kù lọ́kọ̀ ní bàbá tó lọ́kùnrin bẹ̀ kò lọ́kùnrin nínú ta lè pè ní bàbá. àmìyanu ńlá ẹyin fún ọmọ Mariam ó bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí ìwà fàyẹ̀ pẹ̀lú ìfẹ́ sọ́nà ọba tí ń darí sámà àtìlẹ̀ àtògbò tí ń bẹ láàrin méjèèjì nìkan láì sí èròǹgbà nílẹ̀. ìfẹ́ ọlọ́ọ̀bá náà ó kádàrà pé kí n sọ wáyé lọ́nà tó gbà wáyé yìí pé owó ọlọ́run tó ń da yín o yàtọ̀ lọ́sùn máa yẹ̀ sá nítorí mo bá fẹ́ mo mọ̀ dá ọ̀nà tó bá sì wọ ló lè gbà mú ẹ̀dá rẹ̀ wá fáyé àwọn èèyàn kan dúró kí n tó kò lórí pọ́ǹtì yìí ó wà káwọn èèyàn kan dì mú ọmọ lónìí tí wọ́n sì lo fífín tí ọ̀nà tí ní sọmọ́lọ́n tó gbà wáyé. ọ̀nà tó gbà wáyé kò sì sí èméjì ń bẹ̀ òun la sọ yìí ní ìbámu ti dọ́lọ́ sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ni pé ká sin ọlọ́run tó ràn kí ni pé ká sin ń pa ọmọ mọ́ríà wàláhì tó ní í ṣe pẹ̀lú ìjọsìn òun ni pé ká sin ọlọ́run ọba tó ṣe yín pa mọ́ríà tá a bá nígbàgbọ́ ìgbé ọlọ́run bá ń bẹ ọlọ́run tó jọ náà. nígbà tí ó bí ẹ̀yìnká alẹ́ ìsọ̀lá ó di tó láti gbogbo ọmọ lọ sí àárín àwọn èèyàn. lọ́wọ́n sọ pé ó gbé ọmọ náà ó gbé yọjú sáwọn èèyàn wọ́n ní wọ́n mọ́ríyàn làkọ̀dùdí ti ṣe é án fàríyà. ìyànú ńlá lè inú ilé inú ẹbí ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí dojú. torí ìgbàgbọ́ wọn ni wípé kèé rẹ̀ nìkan ló bà ló kọjẹ́ kó bẹ̀bí jẹ́ inú ilé lábùkù ti bẹ̀rẹ̀ kódà kó tẹ̀ tó ní pé ó bímọ náà wọ́n wá ní yá ọ́fíìsà bụ akụkọ ka esi haruna si musa nípa pé kò sí ìbátan ìjọmọ ìyá ṣùgbọ́n tó bá ti haruna musa ni ajẹ́ pé wọ́n ti wé ìbẹ̀rù ọlọ́run ó dàbí ìgbà tí tó láàánú tí ẹ wá sọ lóko tẹ́ sọ àwọn tó bá ń sọ àwọn èèyàn pé aláàánú ìwọ tí a ti bẹ̀rù ọlọ́run ti sọ́dọ̀ rẹ̀ ń fi ọwẹ́ harun àà ọmọ ìyá harun ní tó sọ nìyẹn bàbá rẹ̀ ò dánwò eléyìí wo bàbá rẹ̀ ìsèyàn tí máa ṣerú eléyìí àwọn ìyá rẹ̀ náà àti burúkú àmọ́kànlú àgbèrè ṣùgbọ́n àánú ọlọ́run tẹ̀ àánú ọlọ́run bá sùhánù ọ̀tàálá kò ní dísèjì kan tó fẹ́ ní ẹlẹ́ iṣẹ́ tó ẹ̀kọ́ ọba ló bẹ̀rẹ̀ sùhánù ọ̀tàálá ọlọ́run ló parí ẹ̀ ẹni pàtó fi ya náwó sí ọmọ tó bí ó sí pé òun ò ọmọ náà ní tí ń jẹ́ rí ìlò in tó ń yà yín lẹ́nu tí ń jọ yín lójú òun ní jọ ìmínà lójú ọlọ́run tún á bẹ̀rẹ̀ sí máa bá fẹ́ rẹ̀ lọ mójísà mi tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ńlá mi tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ńlá eléyìí kò sí lọ́dọ̀ àwọn tí wọ́n ní báíbù lọ́dọ̀ kò sí mẹ́rin ara bí ti kò mọ̀ inú àlùkùrán lọ́wọ́ òun ni wípé bí mọ́yàmà alẹ́ àsàlám ti náwó sí ń sá ọmọ rẹ̀ òun náà ni ọlọ́run ti ju ọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n kó tó di bọ́lọ̀ ju ọ̀rọ̀ lẹ́nu wọ́n tún tẹ̀ lábọ̀ wọ́n tún jáwé àbùkù fún pé àhà bóun láti máa bá ọmọ ọmọ léèrè ànábì ọlọ́run alẹ́ ìfọ̀lájọ fọlá. ó ní ẹrú ọlọ́run ni mí ọmọ tí wọ́n gbé kalẹ̀ náà nìyẹn tí wọ́n tẹ̀lé ọmọ kan lọ tí wọ́n pọn máa sọ ó ní ẹ̀bá tí ń sọ̀rọ̀ tá à ń gbọ́ra wa yìí náà ni o kìí sọ̀rọ̀ táwọn kan wá gbọ́ tí wọ́n ti pé ń dín yín ni o ọ̀rọ̀ tó já sáká bá a ti gbọ́ra wa yìí òun náà ni pé ẹrú ọlọ́run ni mí. nínú bí ìbá ṣe yí pé alukuran níbo gbogbo àwọn ànábì ọlọ́run ń ka bọ̀ yìí ǹjẹ́ ọmọràn ń bò mí yàtọ̀ síbo mi ìdùnnú alukuran lọ. tí wọn tá à mú níbo la ti mú wá alukuran náà ni tá a bá tún bọ́ sórí ọ̀sọ́dọ̀ mẹ́rin sọ̀rọ̀ òun ló fi jẹ́ pé in máa kà ụlọ akwụkwọ nkiri a máa fi sílọ inú ẹ̀ ụlọ akwụkwọ nkiri a bá ròfin míì nínú tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ó yà sí déédéé pẹ̀lú ti bẹ́ẹ̀ náà àlùkùránì kí ebi tuntun kan wà òfin náà yóò pé tún mú wá irú ìtú ọ̀kan náà tí mo sọ yìí kò sí inú nǹkan kan ní fún yín tó bá tún wà lọ́dọ̀ àwọn tó ní bíbélì wọ́n lè jẹ́ ká gbọ́. ó ní ẹrú ọlọ́run ni mí lẹ́yìn náà ọlọ́run fún mi ní kíra àtẹ̀jọ́lò wà á bá ní àìsíta bẹ̀rẹ̀kìdárì náà yàtọ̀ torí tó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wà á kò pé wà yóò sí ní yóò fún mi kọ́ lórí wà á bá ní àìsíta ó fún mi ní kíra

ní sọmọláwà ti sọ̀rọ̀ níra wọn nìyẹn ó sì tún sọ fún mi kí n máa yọ zaka ní gbogbo ìgbà tí bá ti ń sẹ̀mí láyé ní ọmọ rẹ mi kò ṣe mí ní olùgbéraga èèyàn ó ṣe mí tí a máa bẹ fún lọ́jọ́ tí wọ́n bí mi àti ọjọ́ tí wọ́n láyé àtọ́jú táwọn ńlá káyé gbogbo ẹ̀ ṣẹlẹ̀ Mo mọ́tíjà ń sá àlẹ́ ìsàrá ó tún tó tẹ̀léra wọn nínú ẹ̀ òun ni bí ọlọ́run ní ara sí ọmọ Israel àwọn ànábí ọlọ́run papọ̀ ọ̀kan sáà ń dá ó rán ifá ọmọdéwàmà sí ọmọ ìsọ̀rọ̀ìlì ìpàdé ìsọ̀rọ̀ìlì nínú ó fi máa ti gbé ńgbà tí ń bẹ láyé pé ẹ̀yin ọmọ ìsọ̀rọ̀ìlì ẹ̀yin ọmọ ìsọ̀rọ̀ìlì yóò sì sọ̀rọ̀ tó bá ti gbé wọn tán. yóò yà sọ̀rọ̀ tó bá ti pè wọ́n tán. lọ́rọ̀ tí gbogbo pátápátá wà máa إلا رحمة للعالمين. alamin gbogbo ayé kan pátá tí ẹ bá ń ka ìtàn wa ànábì ọlọ́run bá kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tó lọ́run bá ti pè wọ́n tí ń sọ fún wọn pé ẹ sọ fáwọn èèyàn yín ìjọ yín wípé kí wọ́n sì mi ọlọ́run kí wọ́n sì má morogún pẹ̀lú mi o lẹ́yìn ìgbà náà lọ́sùn wa sọ iṣẹ́ kan gbòógì tọ́lọ́run máa ìgbélà náà yẹn lọ́wọ́ nígbà míì gan kìí ṣe gbogbo ohun tó rọ̀ mọ́ dáwà lẹ́yìn ìmọ́lọ́lọ́kan àti mòjíṣẹ́ yẹn lòjíṣẹ́ kìí ṣe gbogbo nǹkan ni ànábì mi jíṣẹ́ fáwọn yẹn. iṣẹ́ ọlọ́dún nǹkan ni wọ́n tó yẹ pé iṣẹ́ ẹyọ kan gbóló nǹkan látòjúwe ẹ̀yin ọkùnrin àtobìnrin ẹ̀yin ọkùnrin àtọkùnrin ẹ má bára yín lò mọ́ látara ànábì lù. alẹ́ ìsàlá lẹ́yìn tàwíìsì ẹ má bára yín lò pọ̀ mẹ́rin ọkùnrin àtọkùnrin abẹ́yìn obìnrin àtobìnrin táwọn ọkùnrin àtọkùnrin ní jẹ́lù ní jẹ́lù ìwà ó ní iṣẹ́ pẹ̀tọ́ obìnrin àti obìnrin náà nínú ṣẹ̀ríà Islam láti gbá ànábì sọ̀rọ̀ fún wọn. lẹ́yìn tawhid ànábì Ṣuaibu alayhi salam ẹ má di òsùn òsùn wọn nǹkan igbá ni irin ni okùn ni

ó wá ní mo mú àyà kan wá fún lọ́gọ́dọ̀ ọlọ́run ọba yín àpẹẹrẹ tẹ́ẹ̀bì mọ̀ pé bìtì ọlọ́run ọba mi ní nígbà tó bẹ̀rẹ̀ sí mọ bìtì ọlọ́run ọba ibi tí bìtì náà ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo wọn pátápátá náà sì ló kàn nígbà tó nípa pé nígbà tí wọ́n mọ̀ bìtì ọlọ́run ọba tó jẹ́ pé bí tàwùhì ìmọ́lọ́run ní ààtò àti káyẹ̀bá kò níbi gbogbo ohun tó bá lè sọ níbi òṣẹ́bọ tí wọ́n ń yẹ̀ kó lára tàwùhì inú pàtíkìnà wọn kò sí nǹkan míì ó ní èmi a máa mú èmi a máa kó àmọ̀jọ tí wọ́n sì mọ́ láwòrán ẹyẹ wọ́n sì fẹ́ ẹ̀mí sí yóò sì dẹyẹ yóò sì fò bí ìdínlá pẹ̀lú ìrìnlẹ̀ ọlọ́run gbólóhùn yẹn bẹ́ẹ̀ o torí màá sọ áyà fún yín àti súrà gbólóhùn yẹn bẹ́ẹ̀ kí kọmọdé àmọ̀ fi fún bí ìdínlá pẹ̀lú àṣẹ ọlọ́run èmi ó sì máa wo ẹlẹ́sẹ̀ alára agbára egungun egungun apákan àwọn àrùn burúkú náà ni èwo sì máa yẹ òkú ẹni tó ti kú máa jí yóò sì sọ̀rọ̀ bí ìdìnnìlá lẹ́ẹ̀kejì kì í ṣe bí nílá ìtẹ̀ kan bíbí láti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó ṣiṣẹ́ pẹ̀lú tó kọ́kọ́ tó wọ́n mọ̀ sí ẹlẹ́ẹ̀kejì bí ìdìnnìlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó ṣiṣẹ́ pẹ̀lú mújísà ó ní ó sì máa fún oníròǹtẹ ẹ̀jẹ̀ àti tẹ ìtọ́jú sílé tẹ̀sí jẹ. gbogbo eléyìí tí mo wá wí o àmì ní o látọ̀dọ̀ ọlọ́run o tẹ ẹ bá jẹ́ mú mi ní ìlú ẹni tó gbọ́ ọlọ́run bá tí ó sìn ọlọ́run. gbogbo mójúdà paráwó ìpátápátá ó wá láti ran iṣẹ́ tọ́lọ́run bá gbé náà láti ràn wọ́n lọ́wọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn péréte ló sìn ọlọ́run bá látọ̀dọ̀ nípa ọmọ àtìgbà tí ò sí láyé náà. àwọn yahood tá a fún síra tá a rán wọ́n pè ní ọ wọ́n ní màsíhù èyí tó pè ní mẹsàáyà èyí táwọn gbọ́ wọ́n lọ bá ní kì í tí ó ròyìn ọba wọ́n ní kì í ṣe wọ ti wọ́n ní táwọn ń retí òun gangan lọ́ba kìí tí ó ọba torí nígbà tí wọn ni eléyìí ròyìn ọba ní ìsọba ń tẹ̀. àwọn onítìrà tá a yín sá ọmọ mọ́dàmà sí àwọn ti kìfèrí sí lásìkò tiẹ̀ náà nítorí pé kí ni àwọn sọ pé yahood àti nàṣọ́wá ọ̀tá wọn lè ju gbogbo nǹkan míì táwọn islam lọ. ọlọ́run ní tàṣàbù wà wọ́n yàtọ̀ síra wọn gidigidi. àwọn yahoo sáànà sí júù àwọn gbàgbọ́ kódà àwọn fẹ́ẹ́ lè gbóra dípò ọlọ́ọ̀ba gbogbo ẹlòmíì tí ń sẹ̀mí lórí ilẹ̀ ayé bí èèrà àti labalábá bí esisi iná ẹlòmíì lójú wọn. ó sì nípa ayé ni ó sì nípa tẹ̀sí ni wọn ò fẹ́ ìkẹta nínú àti ti júù gbèsè rẹ̀ lọ́kàn ní pé ẹnìkan kò gbọ́dọ̀ ìfẹ́ rẹ̀ níbi gbogbo nǹkan kẹ́nìkan sọ pé òun lẹ́sìn kan wá lọ́tọ̀ sí táwọn ẹbí sọ́kàn àbí kẹ́nìkan ní òun lọ́rọ̀ kan wọ́n wà bí nǹkan ti wọn ní inú kan ogun kan jàkà ayé nìyí. wọ́n máa lo fún wọn lọ́wọ́ wọ́n lo àgbà tún ó tún gbọdọ̀ ta àwọn yọ àkídà jù nìyẹn صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أو كان مغضوب عليهم جو أو كان ضالين ìròyìn àwọn ànàkọ́ràn ìròyìn wọ́n a na nípa ìsọ́tò fàtíhà ìran méjì kọ́ọ̀rùn méjì lọ́rọ̀ láti sọ̀rọ̀ wọn níbẹ̀ àwọn tí wọ́n pè ní rọ́ àwọn bẹ àwọn tí wọ́n pè ní ọlọ́run àwọn èèyàn péréte ló gba yíṣà mọ́ríàmù gbọ́ àwọn jù sáwáwì wọ́n pèsè pèrò láti pa ẹ̀yìnṣá ọmọ mọ́ríàmù nítorí pé ní ti ọlọ́run wọ́n sì gbà wọ́n pinnu lérò ẹ̀mí wọn wípé àwọn ti pa àwọn sì kàn má gbélé lòun eléyìí jẹ́ kókó ọ̀rọ̀ míì àti sọ̀rọ̀ bíbí nígbà tó jí sí ọlọ́ọ̀ba dúdú àmì táwọn òsì fẹ́ ẹnìkan kan ó dìde kó tún jẹ́ nìkan tí ó lókìkí ẹnìkan tá yóò mọ gbọ́rọ̀ ẹ̀ tí ó dùkọ̀ àwọn lọ wọ́n ní èròǹkún tó kù wọ́n lọ́ọ̀dì àpò pọ̀ mọ́ bá àlùgbà náà eléyìí ìmọ̀lẹ̀ ìbẹ̀lẹ́mì ẹ̀ tí ń oní tí wọ́n fi lẹ̀ títí tí wọ́n ti wá rí pé àfikún wọn pa wọ́n sì nígbàgbọ́ fáwọn àpàrin fáwọn mọ́ríà ṣùgbọ́n kò sí tó jọ. tá a bá mọ̀ dájú pẹ̀lú ẹ̀rí ife ìsáwọn mẹ́ríàmù ò sì kú kò kú rí a mọ̀ látara bẹ́ẹ̀ ìpé kò sí ìkànnì ìtókò àti ibi tí wàhálà lè wà ni pé kígbàgbọ́ pé ìsọ mẹ́ríàmù ti kú kó mọ́ ti ìsàn lọ́kàn ṣùgbọ́n ìsọ mẹ́ríàmù ò kú kí wàá ló ṣẹlẹ̀ Al-Qur'an Karim ó dá wọn ní ó pè wọn ní ó járọ wọn ní pẹ̀lú ẹ̀rí tó dájú sáká. Nínú àwọn àkọsílẹ̀ ní ẹ̀kọ́ sí àìkùnrán kẹ̀rí rúdurùdu bẹ́ńdẹ̀ ọ̀rọ̀ mọ́yá lórí bóyá wọ́n pa ń fa Mariam àbí wọ́n pa yàtọ̀ sí àìkùnrán gan. Rúdurùdu bẹ́ńdẹ̀. Èyí tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run ọba Subhanahu wa ta'ala ó gbé àwọ̀ ẹ̀yìnsá ọmọ mariam ó gbé wọ ọkùnrin tó ń pè ní yahuda al-asmari yuti ó pẹ̀ ní ó jẹ́ nìkan náà ó jẹ́ ní tó farajọ́ bí tàn ṣe wí ó jẹ́ nìkan tó farajọ́ láwọ̀ ní ìrísí wọ́n wá gbá mú wọ́n sì tàn mọ́jú lèbu láì ṣe yìí sáàmù alẹ́ ìsọ̀rọ̀ àtàkàlà ṣùgbọ́n ìfọ̀ mọ́rán ọlọ́run bá gbẹ́nu òkè ẹgbà tọ́lọ̀ ti bọ́rọ̀ ẹ̀kọ́ síbẹ̀ ẹni ta ọlọ́run ti wá ní kamọ́ nínú ọpọlọ nínú ìdẹ̀lélẹ̀ àkìlí ẹni tọ́lọ̀wọ̀n bá ti ń ròyìn bọ̀ tó bọ́ láti pìlẹ̀ láti gbà pé a lóyún ẹ̀ á bí yóò dàgbà yóò di sí ọlọ́run ó wá débi pé wọ́n fẹ́ pa á. àwa sọ wípé kò bọ́ síbùkọ́ lọ́run láti gbẹ́ lókè. tí wọ́n pa ni ọlọ́run ọba àlejò láti sọ pé òun ò pa ọlọ́run ní ọlọ́run ní òun ò pa ni. òun ló mójú tó bọ̀ láti gbà náà kí ló dé tá a ti gba ìbẹ̀rẹ̀ ìtàn ẹ̀gbọ́ tá a gbàgbé yín ẹnìkan tuntun tó náà ní sọ̀rọ̀ yìí kejì kì í ṣe pé ọba ọba àpilẹ̀ ọba àsìkò bá ọba láíláí tí wọ́n ń jẹ́ tí wọ́n ń jẹ̀ míì yọ ṣètò pé nígbà tó fà kán lọ tán lọ̀rọ̀ wá rí làwọn amú tó ṣẹlẹ̀ mọ́ ọlọ́run ti ń bọ̀wọ̀ ẹ̀kọ́ náà ní débi tó ta pa wọn pa wọn ò sì kàn nínú àyè míì wípé ọ̀rọ̀ tí wọ́n sọ pé a pa màsíì ọlọ́run pè ní màsí ẹni tí máa fọwọ́ fa òkú tí ó sì jí ẹni jẹ́ màsí ọmọ Mariam ọdún adé akọ ẹ̀ ń sá ọmọ Mariam òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ni wọn ò pa wọn ò sì kàn má gbélébù ṣùgbọ́n ooru wọn lójú ajẹ́kọ̀ọ́rú wọn lójú àti pé dájúdájú àwọn tí wọ́n ya pa ẹnu lórí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sọ wípé wọ́n pa ni ọlọ́run ní làfi ṣáàkì mìlù àwọn náà ò lè sọ pàtó bí ẹ bá béèrè ìsàyí lọ́dọ̀ àwọn tó ní bíbélì lọ́dọ̀ tó kiri náà nìyẹn láwọn tí ó bá tó tọ́ bí gbẹ́lẹ̀ ẹ wá wà ó ka bíbélì ó bíbélì kan mú ká ẹ̀gbọ́n mú ká ọlọ́run láwọn tó àwọn tó jẹ́ pé wọ́n ya pa ẹnu tí wọn ò ní gbà hàn lẹ́ẹ̀kan náà tó wọ́n pa ó rú àwọn náà lójú níbọ̀ rẹ̀ ti wá nínú kan. Gbà tó wá rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá wa ń sọ pàtó tí ń bẹ́ ń bẹ̀ gan wípé wọn ò pa wọn ìjàmọ́ gbélé ní kọ́. Ọlọ́run ni wọn ò ní mọ̀ nípa rẹ̀ àfi àbámọ́já iná ni wọ́n kó jọ tí wọ́n ti wá padà kàn tó rù wípé wọ́n pa. Ọlọ́run tún ìsí ìsọ̀rọ̀ yẹn pé wọ́n pa lóòótọ́ gan ní ìtọ́jú sọ̀rọ̀. Ṣùgbọ́n náà wọ́n bá gbé Ọlọ́run ọlọ́run sì ní wọ̀kárọ̀ lọ́wọ́ àdìsàn àti ìmọ̀ ọba alágbára ni ọba elétò sí ni ó lágbára láti ṣe bẹ́ẹ̀. àníwò àkànlò àrò ọ̀kọ́lá ogun sánà lọ pẹ̀lú bọ́ọ̀lù rẹ̀ ọlọ́run ọlọ́run pè lọ sọ́dọ̀ rẹ̀ ó sì padà wá sórí ayé eré tọ́mọ́dé àmọ̀ yóò fi padà. àmọ́ ní tọ́mọ́dé àmọ̀ ó padà wá ó máa ń yà mí lẹ́nu bí máa ń gbọ́ Jesus Jesus ẹlòmíràn àwọn tó àti ṣẹ̀rẹ́ islam lámọ̀ tún mọ́ pé padà wá ní sọmọ́yàm ẹlòmí ò mọ̀ tí sọmọ́yàm ń bọ̀ wá ṣe ẹlòmí ò mọ̀ pé yóò kú béèyàn ṣe é kú ọlọ́run ẹlòmí kò hàn sí wọn irú àwọn sẹ́lì tó tún ṣe lórí ilẹ̀ ayé pàtó bá dé. ìdáhùn ẹlòmí kan wí ni pé is coming back kò jù bẹ́ẹ̀ náà àwọn lálẹ́ ìyẹ̀nà náà pípadà wá ẹ̀ńfà ọmọ Mariam àti jẹ́ tí ó ṣe nínú ẹ̀ lórí ilẹ̀ ayé àwọn ọ̀gá tọ́lọ́ bá gbógun sí inú ìṣẹ̀rí ààrẹ tí òbá tọ́lọ́ bá ó wà ní tí ó fi yà yóò fa mọ̀sí ìdàjáàz yóò fa ogun ẹlẹ́dẹ̀ yóò àwọn nǹkan àwọn nǹkan táwọn èèyàn àtàdá tí wọ́n pa mọ́ gbogbo nínú àrẹ́lọ́pọ̀lọ́pọ̀lá ó ní àwọn àmì ìyanu ayé ni torí pé lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà àwọn àmì ìyanu àwọn àmì ńlá tó ga tó jẹ́ àpẹẹrẹ sísan ayé ni nínú àwọn èyí tó ga jù nínú ẹ̀dẹ́ pípadà yìí samọ́rí àmọ̀ wà sáyé nínú ẹ̀dẹ́ wà títí èyí tó wà ẹ̀ pé òun ó yọ níbi àwọn oṣù mọ̀ pẹ̀lú ìlàyé. mọ̀sílù dàjáàlì ta wí ni ẹnìkan tó jẹ́ pé ọmọ ádámà náà ní ọmọ ọmọ náà ni wọ́n ẹ̀ fún wa ní súnà náà ti sọ lọ́lọ́ àtọ́lẹ̀ ìgbé ó níná tí yóò máa fàwọn èèyàn tí ó sì lárújẹ nínú àti ẹ̀ níjà ti gbogbo múmi ní tó bá bá ní gbangba wájú ẹ̀ tí wọ́n kọ yóò sì máa dára pẹ̀lú náà àtàlùjánlẹ̀ àwọn olùkọ́ olùkọ́ tọ́lọ́run tẹ́lẹ̀ tó jẹ́ pé náà wọ́n wọ̀ láti kíámà wọ́n mọ bùkátà àlùjánlẹ̀ rẹ̀ iná ló sì mọ̀ jẹ́. àwọn ẹni ọlọ́wọ́ fẹ́ kó fi àwọn ṣe bá fẹ́ fà wọ́n ṣe tó bá fi wọ́n sínú rẹ̀ ló jẹ́. yóò gbà ó wà ní iṣẹ́ kí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala. mo wá tó wá fẹ́ mú àyà kan wá jìnà sí wa àyà tó wá tó àdìm èyí tí mo kà fún ìní tó wá tó nìta tó wà kẹrin àyà wọn fi sẹ́mù ìwà fifty eight ẹ wá gbọ́ àyà ilé ní sọ́tò àlẹ́ mọ̀rọ̀ tó wà kẹta àyà fifty four lórí ìfà mọ́ríàm ọlọ́run ní wàhán kẹrù ọmọ kàrọ̀ lọ́ọ̀ wà lọ́ọ̀ sọ́dún mọ̀kiri wọ́n tó wà kẹta ìfà mọ́ríàm wọ́n dèpè ní àwọn yahoo ọlọ́ọ̀bá náà ti dèpè tàlẹ́wé mo ò ń bi gbogbo ẹni tí ò bá lórí pé kan ni wọ́n dèpè ọ̀rọ̀ tó tó àyà fún rẹ̀ tó bá kẹta ọ̀rọ̀ yíta ọ̀rọ̀ pé wọ́n fẹ́ kan ní tẹ̀sí ìlú wọ́n dèpè àti ìsàlámù ọlọ́run náà ló ti ń gbèsè wọn ó wá kó ká bí aláìgbàgbọ́ pé dìde ká ló borí ọ̀rọ̀ tọ́lọ́run sọ yìí lọ́nà náà ọlọ́pọ̀ parí nínú àwọn ànábì ọlọ́run ìyẹn kò tó yẹ pẹ̀lú ni ṣùgbọ́n lórí ti ń gba mọ́ràn ọlọ́run ń wọn tí wọ́n dá òun tó bá jẹ́ pé ayọ̀ pípa ìsa ọmọ mẹ́rẹ́ náà kò nínú ọ̀rọ̀ tá a nígbàgbọ́ pé wọn ò pa àjẹ́ pé kò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yìí sì wá lágbára débi pé àwọn èèyàn sì sọ́kàn tayọ àlà ẹ̀jẹ̀ pàṣẹ ni ẹ̀jẹ̀ ìsa ọmọ mẹ́rẹ́ níbo lẹ̀jẹ̀ ti wá nígbà tí wọn pa á. tó tó kéèyàn bá wọkọ̀ ńgbà míì wọ́n náà gbọ́ kíkankíkan pé ọlọ́run kò yí kò yí kò yí ọkọ̀ lẹ́jẹ̀ ó kọlé tó ti tán yóò sọ pé ọlọ́run yí lẹ́jẹ̀ ẹ̀jẹ̀ káfí ni kì í mọ̀lú kì í ẹ̀jẹ̀ jẹ́ jáde tá a bá gbà pé wọn ọ̀pá wọn ò parí fọmọ náà ànábì ọlọ́ọ̀bà náà àmì ìsọ̀rọ̀ kò sọ̀rọ̀. nínú àwọn márùn-ún sáà ń sọ̀rọ̀ wọn òun lè kẹrin bí wọ́n ṣe tùtẹ̀ léra wọn ò àwọn tọ́lá classify bí wọ́n ṣe wọ́n ṣe jíjẹ́ lẹ́yìn tí ní ìlú kan ìdọ̀rí lẹ́yìn tí ìdọ̀rí musabe lẹ́yìn musa ìgbà lẹ́yìn sọmẹ́lẹ̀ tí ànábì sọlọ́lọ́ àléwọ̀tẹ́lá ó dín lọ́gọ́rùn-ún mẹ́fà ọdún díẹ̀ ni five hundred and seventy ó dín díẹ̀ lọ́gọ́rùn-ún ọdún mẹ́fà ni. ànábì wa sọlọ́lọ́ àléwọ̀tẹ́lá ẹ rí i pé òní yù ni a sì ń gbọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ló jùmọ̀ sí lọ́kàn ní sọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ Jibril alayhi salatu wa salam òun náà ní ń kà tó wá ń kọ́fà ìtàn thousands of years. ní ètò jẹ́ pé àwọn tó bá láyé inú àgbàlagbà wọn ò lè kàkàn yẹn. èyí tá à ń sọ yìí ọgọ́gọ́rùn-ún ọdún ìtò ní ọmọ yìí sọ ìfẹ́ ọgọ́gọ́rùn-ún ọdún yìí wa lọ́jọ́ orí tí ò sí ìkú ò lè kàkàn yẹn àti kókè. ń bọ́ wálé ìdìbò lèmi ti rí tàn. inú jẹ́ bí àlejò àwọn sọ̀tọ̀ wà lè wọ̀sán là òun náà lójú gbogbo sọ́lọ̀ ọba fi rán àwọn tó ṣáájú ẹ̀ wá bó ṣe ń bọ̀ lójú ọ̀nà kan náà tó sí yàtọ̀ kankan lórí ẹ̀ àfi táwọn èèyàn yàtọ̀ sọ̀tọ̀. ìfà wọ́n wá wípé àwọn ti ọlọ́run láwọn ò pa wọ́n gbèrò pípa rẹ̀ ní kọ̀kọ̀ ọlọ́run gbèrò lílà ní wọ́n ti sọ fún alùpẹ̀kùnù yẹn wọ́n bèrè pípa rẹ̀ ní kọ̀kọ̀ ọlọ́run dèpè lílà àwa ń bèrè pípa wa ló borí ìjọ náà lọ́run ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ wípé Ìsá ọmọ Mariam salam tó bá jẹ́ wípé iṣẹ́ tó wá ṣe láyé òun ni pé ó wá kú nítorí kan lè má lẹ́sẹ̀ kò fẹ́ ní máa lé mú onídìí fún wọn ṣe mú ìbá ìmọ̀tẹ́ ọlọ́run òun ni ó mọ̀ gẹ́gẹ́ bí tọ́lọ̀ ọba ti ran iṣẹ́ yẹn oṣù wa sásìkò báyìí yóò wá sí sáwọn èèyàn kò sì nídìí kó jẹ́ káwọn ọ̀tá gan àwọn ọmọ lẹ́yìn ẹ̀ yóò sọ fún pé àfikún tí mo wá sí láyé ni pé ikú òun ló dáàbò àwọn èèyàn ló sì là wọn ẹ wá mú mi báyìí ní ìsìn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yànjú mi mi ò gbọ́ nínú mi ò kà á mì kankan mi ò gbọ́ lẹ́nu àfọ́ àkẹ́kàn ó jẹ́ mùsùlùmí àbí òfin mùsùlùmí bọ́nà tí ń tàn lọ́dà wọn pàṣẹ láyé nìyí ní lọ́dà àti ẹ̀sọ́ tó wọ́n pa nínú yìí o. mi ò gbọ́ lóòtàn ní orí kà yí pé sọ ọmọdé àmọ̀ sí bẹ́ẹ̀ ipò kí táwọn tó túmọ̀ pé ẹ wá rẹjú mi tó ń fẹ́ bọ́lẹ̀ mi wá ti láyé nù. bóòlù ànábì ọlọ́run ẹni ọlọ́run bóò torí pé àwọn èèyàn believe wọ́n gbàgbọ́ pé olórí iṣẹ́ tó wá sí láyé ni pé ó wá kú nítorí káwọn ẹ̀fọn lè yọ rí ìyọnu ọlọ́run wa kí wọ́n ló pàṣẹ àti nílé kiri tọ́ka ti pọ̀ tó bẹ́ẹ̀ tọ́wọ́ wá tẹ̀ ẹ̀rẹ́sẹ̀ wá pa lọ́jọ́ àwọn tí wọ́n láti ibà àjọ kan tí wọ́n pa ni mò ń wí tó bá jẹ́ kí wọ́n pa lóòótọ́ ilé ìtumọ̀ sí wípé ọ̀kan kan ló ń bá ń lu òṣèlè èyí tọ́lọ́run wí nìkan náà ló ṣẹlẹ̀ ipò ń lọ sókè ni ẹ̀rí ńlá òun lè jẹ àfàwújàre tó dúdú àmì lọ́dọ̀ àwọn tó jáde sọ́kàn pé wọ́n pa tàbí wọ́n kà má gbélé rú àbá wa ibùnú kan yìí àlìjẹ̀wùdíyà ọlọ́run bá kó sálẹ́kùn kẹrẹ̀ ó kú ní seven fifty kìíní kan yíà lẹ́yìn ìjọ ànábì sọlọ́lọ́ àṣọlá tí ẹ bá yọ kó ní one thousand four hundred and thirty ní ìsìn ẹ̀wọ̀n oyè sẹ́ńtírì tó ti lọ. ó wá sọ síra kan ìdáyà tù ọ̀nà dáadáa darí ẹni tí ń dààmú dààbò sójú ọ̀nà nínú ẹni tí ó sàtakò ẹ̀ sí ẹ̀ńsà ọmọ mẹ́rìn ó ní ó jọ mí lójú nígbà tí sọ̀rọ̀ ní oṣù twenty six ní àárín yẹn ó ló lójú ó àwọn èèyàn kan tẹ́sì ni wọ́n dá lé lórí wípé akan ọlọ́run tí wọ́n ń sìn àbí akákan tó pè ní ọmọ ọlọ́run àbí akákan tó sọ pé òun àti jìbìrì alẹ́ ìsàlá àtọ́lọ́run gan ni wọ́n papọ̀ ní wọ́n jọ́ lọ́run tó jẹ́ sí ẹnìkan nù wọn tí ìfẹ́ nípa Mariam tàbá ti ti gí abala àkọ́kọ́ àdé gbogbo ẹ̀lú ṣubú náà nìyẹn àwa kàn mọ́ àgbélébù ó ní síbẹ̀síbẹ̀ náà mo wá rí wípé àgbélébù wá jẹ́ nǹkan tó pàtàkì jùlọ nínú báyọ̀ ọmọ ènìyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n pa ọlọ́run bá rẹ̀ sí olóhùn òrílẹ̀ rí tòun o àkọ́ àyẹn ti kú ní seven hundred and fifty bóyá fifty one. lẹ́yìn táwọn ti ṣe ìjọba pẹ̀lọ́lọ́ àìsọ́là lọ sí sí wípé tó yẹ kí wọ́n jù láyé wọn làgbé lè Ọlọ́ọ̀ba kéèyàn sìn àdúgbò wípé torí pé ó wà lọ́dọ̀ àwọn ẹ̀kan mẹ́tẹ̀ẹ̀ta náà ló wà ẹni tó ẹni tó kọ́ lọ́wọ́ ọmọ náà ni wọ́n bẹ ọgá sọ wípé òun àti Jibril tá a lẹ́mìí mímọ́ àtọ́lọ́run náà ní ìjọ lọ́hùn lè júwe àwọn àyà ìfún wa láàyè ibi tó wà nínú al tó bá tó tí wọ́n pa sí nìyẹn ní tó yẹ ká máa ṣe kódà ẹ wá wo yóò rún yóò rún àgbélébù kótókù padà sọ́dọ̀ yóò rún ọlọ́run ló nínú ìyanu tọ́lọ̀ ọba máa ti fún sàálà gbogbo tí ń jẹ́ àgbélébù ní ìfọmọ́dà yóò karùn láyé sọ́dọ̀ kú. ìyẹn lọ́bẹ̀ tó máa ṣẹlẹ̀ lọ́bẹ̀ tó bá nígbàgbọ́ pé ní sí òun mo gbé tóbi fọlọ́run ṣé wàá fi nǹkan inú wa jẹ́ fàárí òun ni màá lọ́bìnrin wọ́n fi ṣétí lọ́kùnrin wọ́n fi ṣe bọ́ọ̀lù báyà láwùjọ ẹ̀gbọ́ ọwọ́ síjọ́ pé tẹ̀yìn ti kàn lọ́wọ́ náà kan ọmọ ọlọ́run pamọ́. ẹ wò yẹ ọdún káàpá ìdúnà ní ìdíkò láyé orí ayé. ìjọ tó sì kọ síra tí mo wí lórí gbogbo tó jọ mọ́ àdìọ́kàn bá a ti gbọdọ̀ nígbàgbọ́ sọ́lọ́run bá sùn fáwọn ọ̀tá àlàyé. kí ló fà á tí wọ́n ti wá lé samariama náà káàkiri tó fi di pé ọlọ́run bá gbé lọ òkè lọ́la bá fẹ́ kó máa tẹ̀mí lórí ilẹ̀ ayé kí wọ́n náà rí pa wọn ò ní rí pa wọ́n lé ànábì sallallahu alaihi wasallam débi pé èèyàn lé èèyàn dé láti pa wọ́n lé kó mọ́ta wọ́n lé dé mọ̀dínà wọ́n jagun wọ́n jà míì lẹ́gbẹ̀ẹ́ mọ̀dínà wọ́n jà míì láàrin mọ́ta sí mọ̀dínà wọ́n jà míì ní gbogbo míì náà káàkiri káàkiri ànábì òkú wọn ò rí pa sallallahu alaihi wasallam kèésì kèésì ṣe pé wọlé túrùfù kéṣe kọ́ta òrán o kèéṣe kó sayẹta o kèésì ṣe pé ìdà òrán o ọlọ́run nínú ètò ọlọ́run pé ẹ̀ ní pa ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ìtàn mọ́ríà yóò mọ ọbẹ̀ láyé ṣùgbọ́n lóun tẹ́jọ́ ó bá tẹ́ mọ́ ti ti àjùlọ rẹ̀ tẹ́ mọ́ ti kàn wá gbogbo ọ̀nà náà sáni ọlọ́run ni mo gbé lọ sókè mo gbé lọ òkè kí ni tó á jẹ wá lójú ibi kọ́lọ́run bá gbé ẹ̀dá ẹ̀ lọ sókè àwọn ẹlòmíín náà tán bá sàbò sí ìjọba nàìjíríà tán bá sàbò sí náà bá fẹ́ pẹ̀yìn àtàn wọn á jù sí London bá ó ti lóṣù ti bọ́m̀bẹ́ nìyẹn yóò máa jáde orílẹ̀ kiri ọlọ́run ni mo gbé ẹrú yìí lókè kí ni tó ní wá lára láti gbà fọlọ́run níbi tọ́lọ́run bá wí ó sì ń padà bọ̀ wá sáyé ọlọ́run bá tún wá ń sọ fún wa nínú ọ̀rọ̀ míì wípé ọlọ́run bí nínú tọ́lọ̀ ti mọ̀ tó fẹ́ fi hàn fáyé wípé ìwọ ọmọ nǹkan Mariam ǹjẹ́ sọ fún àwọn èèyàn wípé kí wọ́n mú ọ àtìyá rẹ̀ lọ́lọ́m bí àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọn àtìyá rẹ̀ wọ́n mú lọ́lọ́m tí wọ́n sì ń forí kanlẹ̀ fáwòrán wọn tí wọ́n yà sọ pé mímọ̀ àwọn ọlọ́wọ́n ọba wọn ò lẹ́tọ̀ọ́ àti wí nǹkan kan tí wọn ò ní mọ̀ nípa ẹ̀ tó bá jẹ́ pé mo wí ìwọ náà ti mọ tọ́rọ ní ìwọ ọ̀nà ọba tó mọ̀ kọ̀kọ̀ ṣùgbọ́n mi ò wí ìkẹta fún wọn ju pé ẹsìn ọlọ́run ọba yín ọba mi tó dá mi tó sì dá èyí náà iṣẹ́ tí ń sọmọ́lá mi mo wá fáyé nìyẹn ní tó jẹ́ fún ọmọ ìsirayé nìyẹn mo wá fẹ́ fi dá wa lójú mo fẹ́ ká mọ̀ wípé àkọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ẹ́kejì ọ̀rọ̀ ìjẹ́ ọlọ́run ẹ̀ẹ̀kẹta ọ̀rọ̀ ìjẹ́ ọmọ ọlọ́run ẹ̀ẹ́kí èsì mo ti ń tẹ̀lé ra wọn ọ̀pá tí wọ́n lè fẹ́ mi sọmọ yàmù jáde láyé tọ́lọ̀ fi gbé e lòkè. ọ̀kà kan náà ò fi ẹnu ń sọmọ yàmù jáde láyé tọ́lọ̀ fi gbé e lòkè. tí ẹ bá gbọ́ tí wọ́n sọ pé ọmọ ẹ̀yìn sọmọ yàmù tí wọ́n sọ pé ọlọ́ọ̀ba ó nífẹ̀ẹ́ ọmọ aráyé ló fà tó fi fi inú ọmọ àwọn ọmọ rẹ ṣe sáyé tí wọ́n sọ lọ bẹ́ẹ̀ kì í ṣe é sọmọ láwọn lórí. nínú nǹkan tí máa bẹ́ ìyàtọ̀ ẹnu lẹ̀ púpọ̀ jùlọ lórí àwa mùsùlùmí òun ni ká rí ọ̀rọ̀ ká sì rí kan. káwọn kan wá sọ pé ọ̀rọ̀ tàmẹ́bí ló tó àdìsí àmọ́ kádìsí yẹn bẹ ṣùgbọ́n ẹ ṣùgbọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ ìlú fẹ́ gbọ́ tó bá jẹ́ pẹ́ẹ́sì náà ṣe àdìsí ti wà bí bá ti ṣe nǹkan yìí kódà wàláhì àwọn ẹlòmíì tí èsì mùsùlùmí iná ti dá àwọn tí ẹ mọ ẹ̀sìn ìsìláàmù gangan mọ̀ sọmọ sáyẹ́ǹsì koran àtàdé wọ́n mọ̀ yìí pé àwọn eléyìí tọwọ́ ọba òní wọ́n gbà mú àwọn náà máa sọ pé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí gidi àwọn tí òsè mùsùlùmí máa mọ mùsùlùmí gidi wọ́n máa mọ mùsùlùmí gidi ìjẹ́ tí nàbọ́ sí náà ni pé tí ọ̀rọ̀ ọlọ́run àtàbí ni wọ́n gbà mú èyí tí àtàrí máa ń ní ẹ̀ kábọ̀ pé àwọn ọ̀rọ̀ sọ yàtọ̀ sí ọ̀rọ̀ ní irú ọ̀rọ̀ fáà ń ta alẹ́ ká tó lè ni ẹ jẹ́ ká pé ìfọ̀ náà kan gbogbo ẹ̀kọ́ tó kù láyé bóyá sọ fóun lọ́lọ́run bóyá sọ fóun lọ́mọ ọlọ́run bóyá sọ pé ẹ̀jẹ̀ òun ni ó dé alẹ́ ẹ̀mẹ́ kọ́bí ọmọ ọlọ́run ẹ̀yin sọ ọmọdé náà kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀ báyìí láyé tó tó kù mẹ́ e ẹ̀ ló wà náà kó ìyẹn làwọn àkáàtì mú náà fi ń jẹ́ nàfọ́ọ́rọ́ náà fi ń jẹ́ múmi ní láyé tiẹ̀